Even the current people of Marmarin, yeah, to kill it. They start the same time. The same time as the starting. Ọ̀nà sàtàn ẹ́n wà ẹ̀mí ọ̀nà mọ́lẹ̀mí ẹ̀rọ. Ọmọ náà wọ́n lọ́gbàá ọ̀rọ̀ Ìlọrin ìyàn wòkè ni. Àbáyọ̀rẹ́ lè ga ẹ̀yìn àti ìní their ephemeral aims underlined by him their personal goods and corporate. Ọ̀nàbí ilé ìdè tí ọ̀nà àlábẹ́rẹ́ àti tí wọ́n yìí lẹ́nà lọ́nà ìdè jẹ́ lẹ́nà. Àbánà ni tí ọ̀nà àbí tí mutan na jẹ́ ní kọrẹ ni mọ́nà ti jẹ́ ni láìka òkú dáàtì wáyé sáàrùn ọ̀nà wọ́nà ti ọ́nìbà ọ̀nà kárábì ilé ilé tẹ́bì ọ̀nà wọn náà ọ̀nà onípa ọ̀nà kárábì tàbí tàbí ìnàdà àbáyé àbáyé lẹ́yìn mẹ́lẹ́kẹ́ bá ní ọ̀rẹ́ Wọ́n yìí sáàmẹ̀rẹ̀ sáàmì. Ẹ́n, àkókà ilábẹ́rẹ́ kó pàdé lọ á ń jẹ́ àrẹ́wọ̀n ní. Ẹ̀rọ mẹ́wàá yà kí lárọ́jà kí ẹni náà yóò dùgbà lágbàáyé. Wẹ́rẹ̀ láàrín akọ́rẹ̀ rẹ̀ ní. Káì, mẹ́rin náà làbọ́ láti sáwọn. báyìí ní máa lọ rẹ̀ apá òòrùn agbọ́n ẹ̀yà wọ́n ìṣe ìpìlì máa lọ mọ́ra àwọn ẹ̀yà náà tó 1979 ọ̀nà àtọ́ àmì wẹ́rẹ̀ ẹ̀mì bọ́ọ̀ láyọ̀ pé péré ìlú ẹ̀yìn nínú náà lọ́kùnrin ẹ̀yàn dáta imam kan bi anya na ya ijana oli imam papa ruwa je ana fa ya kenan eh ma kan eh lókè ẹ̀sẹ̀ nǹkan ẹlẹ́tẹ̀ ẹ̀sẹ̀ ìmọ̀ àdáwọ̀ ìwàrà It doesn't matter everywhere. Say that, that man, the devil is good, man, everywhere. ma everywhere, Ya Subhanallah. That's what I don't eh? care. It's a man, young man. from the eh? Eh? very articulate and attitude. Oh, you go. Man, everywhere, man, man, man, they can mean. They for pẹ̀lú déèdé ọlọ́gídá ẹ pẹ̀lú déèdé ọlọ́gídá ẹ mọ́nákàrú ìlú ẹ ìrìtù dúrí pẹ̀lú déèdé ọlọ́gídá ẹ sámàjá ẹ tí ìkẹni kọ́ọ̀tọ̀ ọ̀nà ó ẹ̀kùn náà rẹ̀ ẹ̀wọ̀n lè bìrọ̀ rẹ̀ àtìkútọ̀ rẹ̀ tó láìrọ̀ ana ẹ̀kọ́ ní ọ̀nà ọ̀nà ọ̀dọ́ ìdí sí ìyá àgbẹ̀ ní problem anáwọ̀lẹ̀ ọmọ ìdílé bá ń tú ìdú ágùjà máa kànfà tó wà ayé náà ti rí àjẹ́ yìí àbújá mọ̀ ẹ̀kọ́ mọ̀dílé na àmẹ́ àbẹ́rẹ̀ ọ̀rọ̀ kan ní ìjọ ní àbújá gbé ní ìdáhùn ẹ̀ náà ní àmà sí rí dáhùn wọ́n kọ́kọ́ tẹ́lẹ̀ ní kọ́kọ́ láyé yọrọ ọrùn that kama fọrùn dáàmà lẹ́yìn ọ̀dá wíìrà have ìjọ àwọn lẹ́yìn ọ̀dọ́ ọ̀dọ́ maybe lórí àgbà complain now wẹ́dà níbìrà i don't know where he náà wèyí wọ́n lẹ́yìn kan don't ìyẹn ọjọ́ yìí dákòókè. a ti wọ́n lẹ́yìn ọ̀hún ní time for six staff bó ti yẹn ní. ìrẹ̀dà six staff tí wọ́n náà máa nà. cikin jami a yamma labarin muradi zuwa biblan ha agwa ma yake kuma da agwa ne agwa an yi kunya ne na me ẹgbẹ́ ọdún wọ́n tẹ̀lé ẹ̀sán yẹ̀yẹ̀ the next thing happen to them like a visa fair trade visa fair trade lórí wọ́n náà nàlú ẹlẹ́mìí ẹ̀ẹ́rì tí wọ́n ìgbà kẹ̀lẹ́ ìgbà ẹ̀rọ ìjọ kan mọ̀ peter fẹ́tìrì rí mo ń fẹ́ owó ẹ̀rí ìdìbò ìdìbò wọn ní kó peter fẹ́tìrì wọ́n ìnà mọ́ nìkan wọn nọ àmì ìdòkìdì ọ̀nà rẹ̀ sáyé ọ̀bẹ̀rẹ̀ náà àti àgbà náà rẹ̀

ló ti ẹ̀fẹ́ ni má lọ rẹ̀ ti ẹ̀fẹ́ sí democracy tán hasan anáwó ẹ̀rí ẹ̀bì tí hasan rọ̀rọ̀ ní ìgbà wọn jẹ́ náírà mẹ́rin ọlẹ́dìkà ọmọ ọwọ́ náà láyàrá dínlá bí hasan ọwọ́ ní ìlú àmọ́dé sàtàwà àwọn ọmọ ìjọ ní ìlú rẹ̀ ilé ìkọ̀gbọ́ ọ̀fẹ́gọ́ hasan ọlọ́bàrà ní ìlú àníjọ náírà rẹ̀ ṣe ìlú bí sáyẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ní ìlú náà ìlú òrìṣà náà

an kẹ́ mú ìrọ̀wọ̀ ìjọkà ìsìláwó àti ìsìlá jazz ẹ àwọn ọ̀tọ́sán dáadáa ẹ̀ òwúrà ẹni tẹ́sì sọmọ ọ̀rẹ́ rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn rẹ̀ tó lọ fẹ́ẹ̀ ní kọ̀lọ̀ dídìpílì mú mi ẹ̀yìn kìtà àgbẹ̀tún náà mẹ́rin àjò wọn báwa dùn ẹnu sí yàpá fún ìdíjà báyìí àmọ́ àwọn mẹ́rin àtúkẹ́ náà ìdíjà báyìí pa ẹ̀ máa kọ́ àwọn yàrá náà ọ̀nà àmì wọn náà yẹ ká àtàrí ìrìn I always wait Nobody decides when it is time for the victory. Ọmọdé àkóyè decide, èmi ọ̀pọ̀ èyí tó máa kàtà àyè sáà yẹn wọ́n tó wọ́n ké náà ẹ̀rọ àtàwọ̀ ìwọ́n yọ ọkùnrin gorí àmì. Bàbá ìlà mi yẹn nìkó. Ọkà àgbọ̀wọ̀ ọ̀nà ìkàwá ìṣẹ̀rẹ̀ àìsìlámíyá ọ̀yẹ́ ní rúùn. Fundamental rule ọdún islam fi ẹ̀fẹ́ aláfẹ́ mọ̀kàrẹ́ rẹ̀ annáhu káfàtà jára ìjà tààrọ̀dọ̀ mọ̀sígàtàn ẹ̀bí ọmọ kọ́nfọ́ntì ilé ojú ẹ̀rá ọ̀tún máa àtìkọ́ ọlẹ̀ àṣàjẹ́ máa anaghịrị nanu anaruka akwụsị nzuru na mzọị anarataghị nanu obi anyị ete wuru onwe yi ụkọdọ ọzọ ọma ndị na ọka don ete ọzọ ọnụrụ problem na atụ anọ ya bụ iji anya ọ na-ewuzi aba awẹ́rẹ̀ ni ọ̀rọ̀ kan ọ̀nà ọ̀kẹ́ náà rẹ̀ tó rẹ̀ wọn lóòrẹ̀ lóòrẹ̀ àkótó lóòrẹ̀ wà náà àkàm ní arẹ́wà tọ́lá ọ̀nà lọ́rẹ̀ kọ́ lọ́rẹ̀ kọ́ ní pàṣẹ àjùmọ́ náà ní pàṣẹ ọmọdé akẹ́kọ̀ọ́ kò ní àná tọ́sọ́dọ̀ òjòmí án onye ahụ aka ka mdo finishan because when will have el to really ka ozo eh allah assalamu alaikum ah brother amada ayi ayi ready no do ha huna وعن عبادة بن صامت عبادة بن صامت رضي الله عنه أو كاكا بايعنا رسول الله صلى الله عليه وسلم يا عبد الله يمسك صلى الله عليه وسلم على السمع والطاعة يرزق إباعه بأساسه في منشطنا ومكرهنا إنسان يكون فيها إنسان يكون فيه بأساسنا وعسرنا ويسرنا إنسان يكون يوم كتاي إنسان يكون يوم وأن لا ننازل الأمر أهله lórí ẹsẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ tó wọn nǹkan ọ̀rọ̀ tó náà wọ́dà òdi yóò yà àjèjì kaná yóò yà àjèjì kaná kó yẹ ọ́ kọ́ọ̀là dọ́ka tọ́ka annabi ọ̀ka ti illa an tara kufran buwahan aka yi wọ́n mọ́dọ̀ kafin inda kun min Allah ana ka wáyé nìyí ìwé rẹ̀ wọ́n di òmùrí aláìkè clear nígbà tí sọ́lá ìka buhari olùmọ́sí mọ́dọ́rọ́ yìí ọkà gbọ́n pàlára jùlọ alùkòrò ìjọba òní lámù àgbọ̀wọ̀ ẹ̀wọ̀n ká are confront the leader and rebel under him حتى يخرج عن دين الله خروجا لا تأويل فيه عقل يوم ẹ̀yìn tó múnà jẹ́ mẹ́ta ẹ̀yìn tó ayé ìlànà dáta ìjọ màá ní màá nù wà á kún náà ní kọ̀sílà màá nù káàbí tẹ̀ mọ̀ ẹ̀yìn a ní kófò náà ti gbé nípa ayé ewe naka kuno naka burahan open practical courses ananka an na daga ka sanaka ne da hauka in sun tsari da ka a wani ake kulo dị iche ya ba wani mara ruwa ọrịa na amma aika ba ba ọ̀rọ̀ wà á gbọ́ abíjọ́ yà mí lọ́rọ̀ wọn nínú abíjọ́ yà wọn ní ìlú. Ẹ̀jẹ̀ àwọn náà yóò kíkọ́ náà yẹ ká ẹ̀kọ́ sí ìgbẹ́ náà kà ní. Àmì máa ta abẹ́ ndị na yóò di. Ọ̀rọ̀ náà rẹ̀ ń bẹ́ẹ̀ rè é. Ní ndị pẹ́ńpẹ́ ìlú tó

Alama Usman. Lọ́sàn òrùka, wà ń bèèrè ìjọ ìrìnàjò fún ìrìnàjò. Ìjọba òwe dúdú ẹ̀ ń bẹ àní. Ẹlẹ́ fi jẹ́ ayé kìí ẹ̀rọ kárí kìí kìí. Ọyọ̀ ìsúnmọ̀ àkànú. Tó tó àwọn àtẹ̀dẹ́ta, ìjẹ́ ìrìnà àkáà nìka. Ọ̀rọ̀ tó ti skúl and meaning, ìdẹ́nu, ìdẹ́nu high school bẹ́ẹ̀ ni halal bẹ́ẹ̀ ni tàlílù haram àwọn jáfọ́ kọfíríkì buwa ẹ̀ ń bàrọ̀. Skúlù ẹ̀ náà ọ̀dọ́ka wọ̀rọ̀ làkàbì ẹ̀ yóò àtọ́ǹkà ọ̀rọ̀ akọ̀ àwọn náà ní kiri káfíì yìí. Fákẹ́dẹ́m bára ọ̀kọ̀rọ̀ náà ní kiri náà kiri káfíì. But skúlù ẹ̀ wọ́ta, wọ́n náà ní kiri lórí ìpínlùká àmá àwọn náà ní ìpínlùká ìrí ọ̀rẹ́ nù pẹ̀ta àníṣọ́ ya ní ṣòro àwọn náà ní ìpínlù àlẹ́ kó wá lọ́pọ̀ ọjọ́ nìkéjà ní kókò lọ́kà ẹ̀ẹ́sọ náà dán tọ́ọ̀mọ́ bí àwọn ilé ìkáàbí tọ́ But all that I've gotten to anything really is the weather station of Banlaf and the Menalika. Kafarta, yes, kafir. أه؟ مطلق قد ولا الحرام انت من تطلع اهو انا قاتله وجهي ام كلام دين لن من زمان يدين لا فهم الله اما الام سمرين تو كأي ولا فرق الرجال سمرين اي جيب

Wata kula bẹ́ẹ̀ nàbá ṣe bẹ́ẹ̀ tí ẹ̀rú sàárì ìlú màá wọn. Because àgbẹ̀dọ̀ ní ìkọ́ mọ́tò ló kọjá. Ó yẹ kí n tọ́ mọ́ra yìí ká. Kí wàá kọjá tó tàfé lọ sí ìrìn ìdílé hàn mí kàwá ìdìbò tàfé ẹ̀. Ṣé ìlà ààbò ló àlọ́ àtàrà ẹ̀wọ́ káàbìrì àwọn Kàtà tó wọn kálí mà kọ̀rọ̀ káàbìrì. Àwọn àwọn ìrọ̀tọ̀ àwọn àrùn. Ẹ́n, lè ka, one should not just tattoo, tattoo, anyhow. Wéèrè mi, inú ọmọ náà báyà ní, ní ọ̀rọ̀ náà ẹ̀kọ́ ọ̀rọ̀ àwọn ènìyàn mìíràn ní struggle. àbáwọn Sheikh Ismail Idris Ismail Idris wọ́n wọ́n kọ́ Ismail Danjo ọlọ́sà ti dáná ọ̀pọ̀ àwọn náà ti ara àwọn kan nàìjíríà ní wọ́n ni tí ń kàn mọ́tẹ̀rẹ̀

there exist under me because ọmọ náà ọlọ́dún ó lé ọláyé God could judge the judge of judges. Ó tún rẹ̀ dáàbí náà nìkan mú Nàìjíríà. Àmúlẹ̀ máa ṣe àmúlẹ̀ náà wà sí wọn ní ráì. Ọmọ fáìtì wọ́n ráì tó kó mọ́ ní Nàìjíríà. Ìdí ọlọ́kan náà ó ti the honest dollar in Nigeria, another anyone like Islam cannot be sacrifice Islam. Don't sacrifice Islam. So I don't sacrifice Islam. Agun Islam. That fight for the government is very okay. Okay, dolly, I'm not better down than

That means failing. All parents to make a government school. So, I'm not watching that when I'm here. Eh? Sorry, Bertie, and I saw the malami. Ana kwan nje papa aka uji biare mu. Ana tura ma reyi. Yer tíṣà wà gọ̀n àwọn gómìnà yan tó wà pé wákà mọ́ni kánẹ́ bíṣà ọ̀nà ìlú àkọlù ní gbórí rẹ̀ tẹ̀sán. mọ́tò ẹ̀rọ ọmọ ìyá àná màá tún dàrú tó kọ́ ní kàmọ́tìlá ọmọ kan lọ́kọ̀ jẹ̀bẹ́ rẹ̀ ká

ẹ̀mù gbọ́nà kanáà ọ̀nà jẹ́ ìdíkẹ̀rẹ́ ẹ̀kún àrùwán àrùwán ẹ̀mù náàkọ́ àfẹ́rẹ́ bá ẹ̀kọ́ dìbò kò mọ́ náà lókọ́ ányọ kàrẹ́ ẹ̀nù àmì lónà kó tẹ́ ìgbẹ́jọ ní lánàríkẹ́ gbogbo àtàkùnfẹ́ àmì iná ilẹ̀ ẹgbẹ́ àtọ́ ìgbẹ́jọ ń gbẹ́tùkú ààrẹ kò ní èdè ìrìn ah, náà bí i ányá wọ́n ní náà

Any person after the sunnah, you must recognize me. And I'm saying, it's not like this, it's just that, no recognize me. that Any area, on a quack, on a quack pattern. I'm not an area, and na not that, and it's not like this, it's just. You know, King, Catholic, you're not going to judge everything. And he's a good to modern, that's still another man,

Nka an ta ya a non-verb. It's when the Jews are there to tell. Ah, you want to know that I could have come back to you. I could tell you, you mere a asema vile lakilo sio kwa na naona takwa jambo takwiro la kane wa takwir kafir wannan wa wa bi ka don ta mulo kan ka kalmu na kwa ta ya la wa ba kafir auto na zai ko na kafir da ita na ba to yi wa ba kafir ya mun na ga hore

sẹ́kọ̀ọ́ tọ́ máa ń bá sọ̀rọ̀ ìwé pàtàkì dẹ́ta sí lọ́la dẹ́ta sí ra ìbẹ̀rẹ̀ kò náà lè náà kà náà ọkùnrin ní ṣubú ọ̀yà ọkùnrin sọ̀rọ̀ sí ní ṣubú ra ilé ìpìlọ náà ọkùnrin ń dàrú káfíìn àgbà ní ní ní

Ìsáàmà ilé lápàá ní ìjà ilé èkó mú ní ọ̀dọ́rọ̀. David Duke, ọ̀dọ́ ìsáàmà. Wáìdà Fẹ́tàm, anára yìí ní iná rẹ̀ ní ọ̀kọ̀kọ̀ àríyọ́lù. Yẹ̀lú ẹ̀rọ, ó lò ẹ̀rọ ọ̀gá.

أك كما لا تجوز مخالفتهم أنا كلمة لورك يا جدوز مني إلا فيما فيه معصية من الله ورسوله أيضا كتا عن يلينان كوامي كومني ومن كنان والإسلام بهذا

àgbúrò ìṣẹ́rú ìràgbẹ́gbẹ̀gbọ́ mi ní mú wọn ẹ̀yìn á ti pásítọ̀ ká àbọ̀rọ̀ àwọ́dá ọ̀hún ọ̀nà òun ìṣẹ́rí kẹ̀mí ní wọn lórí ṣe ẹ̀kọ́dà ẹ̀yìn orí ṣe ìgbà ìjà bẹ̀tẹ̀tẹ̀ bá sọ bẹ́yìn àwọn ìṣẹ́bí ọ̀nà ìlẹ́bí ẹ̀yìn kọ́tọ́ náà náà kàmí nù ọ̀hún di pàtàkì ẹ̀lẹ́ wájẹ́ náà and one principle. After that, they can. Adam is around. kuka si zai ji wa kamani kan ji guri kamani mai. Sani na an kuke na salatin nan. Ya kuka na jarida. àwọn èèkú ẹ̀rí jọ ní hezbo láàrin nìyí amáyé ṣẹ̀tọ́n inú ìmọ̀ ẹ̀rọ ẹ̀rọ ìdíjì sílẹ̀ nìyá ọmọ àgó ọyọ̀ tó náà bẹ̀bẹ̀ dẹ́gbẹ̀rin ìkọ̀tọ́rì tìtọ́ àkátẹ̀nẹ̀ ìdá ìdú náà ọyọ̀ rẹ̀ rẹ̀ تمويل العقل والشروع كابر أن تعود إلى يساري وليولي لا نجد ولا لا نجد ولا إذا ما تجمع جاي ما دامت قائمة على الحق أنا الكا جمعنا أو جاتي لك من أين تلعب ومع السمع والطاعة لولي الأمر أصلا جتزوية دني أي أيعت هو أي أيعت صافي أدور دني فإن طاعتهم في المعروف أقول أي أيك أعتني إن الكوكور الجوية إذا أمروا بمعصية فلا سمع ولا طاعة jaga zubu ne ya madaka a mere a zara wasa sawa nan kuma a zara wasa sawa an da mu da ko a sai a naka anaka Nke atọ ka ọdọdọ kọmand na mmiri dị afọ asa awọ asa asa asa. Enyere na n'aka na ịwa ka agụ kọ kọmand akọ mmiri nọ. dị afọ so e ẹ̀yìn ọ̀pọ̀ ilé ọ̀dọ̀ náà náà bá gàrà bọ́lá. Afẹ́gbà láti ilé ọ̀dọ̀ náà rí kẹrin. Lónìí ní ìta, a ní ọdún jẹ́ àríwájẹ kí ìtọ́ màkàrẹ́ lánàá fún ana na ko to gai ya wala ya ya ta ta aka we explain apa na na ga awon na dan to da na na ko sai da ko jari explain jama sai na ba ga ka in ya na ga ko ma ya Ọjọ́ ìgbóhùn ara kọ̀ọ̀tẹ̀ lọ́kà, za su yasu mun a na ga a tsarin nika gatu ani nisi yọrọ fi jọ ìnáni ọjọọ kọ̀wọ́ ọjọ́ ẹ̀ ọlọ́ ní túnmà because ẹ̀yọ́ àwọn ọmọ alẹ́mílẹ̀ ní understand am owó oh, aga ti dọ̀ lẹ́wà máa wọn jẹ ní ọ̀sẹ̀ ìṣẹ́lẹ̀ lọ́wọ́. Anàbẹ̀sẹ̀ nàmà ààyí ìgbàlẹ̀ láti rẹ̀ kàgá bí iná náà fẹ́rẹ̀ rẹ̀. Ẹ́ Dọ̀kà, àrẹ́kì àwọn náà jẹta ẹjọ́ ìlú àná ìgbé yìí àwọn òdì láti ẹ̀sìn náà rí ètò àbọ̀lẹ̀ gẹ́gẹ́ rẹ̀ ìdí náà tó rẹ̀ náà lọ́kà ẹ̀wọ̀rẹ̀ kàmù kìrìkìrì áwùlá tó kìrìkìrì wàá tó lè kìrìkìrì yàá tó lè kìrìkìrì فإنك لا تجد نصيبك ọkà wọ́n sọ náà ó kì í ní sọ́mọ́nù á tó ti ọgọ́rùn-ún àwọn lóòótì ga wa ga kurkur na zai kurkur eh yi isu ana mai oyiri a gaba da ake kingdom of justice ẹgbẹ́ ìkúnni mu wọn kún lára ọ̀rọ̀ náà àdọ́rọ̀. ọ̀dọ́rùn-ún ọmọ ìṣùgbọ́n na ọ̀tọ̀ ààlà ọkà ìjọ àkà ẹ̀rọ nùkú mú ọ̀nà àgbọ̀nà mìíràn wẹ́sẹ̀t làǹfààní. Yẹ́mọ̀ ní màá ní àyà náì. Tọ́kàrẹ́ ìkọ̀gọ́. Ilé ọmọ ìkọ̀gọ́ náà ta ọmọ ìkọ̀ ìka ìka. Dóòrò àká. Dáàkà ìra. Ka jẹ́mọ̀ ìtọ́wọ̀ rọ̀.

السمع والطاعة أمنا كذا أنا a سبحانه وتعالى ìjọ mi na ká ẹwọ́n ọ̀nà fún ọjọ́ ọ̀rọ̀ ní ìdáyà náà fún na náà ìnáwọ́n 45 wọ́n kọ́ fẹ́ràn màbọ̀ ìyáwó náà nàgbé and style lẹ́nu ní military back àwọn àgbẹ̀ta àwọn ìrìnàjò ìgbẹ́mùsìn àfọ̀tìdì ìbúlẹ̀ òfin wà ẹni bájò ọkọ̀ mọ́ ẹ̀yìnlẹ̀ gbogbo nìka ẹ̀yìnlẹ̀ ọ̀hún ní kábìrì lẹ́dùrà ndị ibi ní ìgbésẹ̀ ẹ̀mí mà nìta báyìí kò múlò dàrẹ́ ìkan nǹkan náà nǹkan náà lánà. وما ẹ̀rọ ìrìnlẹ̀ èdè ní ìwé ònìjà na ìlú mi ni òun yọ mẹ́ẹ̀ka ọ̀nà tó wà nù. àní mọ̀ náà dẹ́kun tó yẹ tó dùn. lóbi ìtàgbọ́wọ̀ yóò fi yóò sọ pé mọ́ni yóò sì ó pinnu òun yóò rà onye omi ahụ and ọmọdé na ya kó mọ́ni kúrò mm. lómọdé kàyà wọlé ní àmánu àkúrò lọ́ha wọ̀rọ̀ sí wa wọ̀lá wa anú wà á wa tẹ̀sùmáwó máa hẹ́rù náà ẹ̀kọ́ dọ̀ sáà tó mọ́ yìí sáà tó ya tó mọ́ yìí àdúkà náà kò annabka wa auren <laughs> kuma wala ta kunu kalirin na kawai tsamina wahun la yasma'un a zuwa ina mata ta gefe jagira ya karuka ma'auni ne tsoron wana ka aka ma'aun a mawayarun ne don mulka gwawo inna sharar da wa inda Allah ṣùgbọ́n ìgbókòwò lẹ́yìn náà láyà kí yóò ẹni ẹjọ́ pálí bí ilé mi ní ọ̀nà tó náà ká òkúta ògùnrẹ́ ògbé òkúta ògùnrẹ́ anáàkì ẹ̀yìn nìfẹ́ náà ẹni tí ó gbé orí lẹ́yìn ìrọ̀ ìka tí ó kúta ní ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ولو علم الله فيهم خيرا لعصماهم ولو عصماهم لتولوا وهم موردون أو أنت هذه من الغنين من أن يتنعوا أنا نيانو يعني أنا لك نقول إذا كرنا قوي فإننا نقول لك أصول لك أنت من تلقوانا نعم وأنا ندك ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون أصل بسمع لهم اليوم أنتم تدرك كل كما أن يكني جهلهم لكم دلقوا أن يكونوا فيه ẹ̀rọ kẹ́kọ́ wọ́n ní ìnẹ́lá tó gáàbìrí mi ló ti yẹ. ẹ̀rọ kàtà wọ́n rẹ̀ sọ́nù ẹni tí ó jẹ́ lákùnrin lọ bí fọ́ọ̀tì kìí ẹni lórí great disobedience. Dẹ́gbà ìrànkà òmúlọ́rà nìkan ní ìsìn. Lẹ́mọ̀ ìjẹ̀rí ìtòjú ní ìpọ̀nà immediately sílẹ̀ kí gúnnà wà náà. Ọkùnrin ní ìzànà náà dọ̀rọ̀ àbá ẹ̀kọ́ àgbẹ̀ni. Jèrú rẹ̀ mà. Ìkọ̀ ti dáhùn ìrọ̀. Bẹ́ẹ̀ni ìta ọ́lù tó bí wọ̀lú bẹ́ẹ̀ wà lè kó mọ́ ìmọ̀lọ́kọ́ àgbẹ̀ ẹ̀rùn. Àárín ọ̀gá ẹgbẹ́ ní ilẹ̀ pẹ́pẹ́ àwòrán ìjẹ́ ní kèrè kí náà ẹwà gẹ́gẹ́ ìròyìn yìí ọkọ́mọ̀ ní mọ̀nà tó káàkiri yìí náà ti káàkiri náà lẹ́rẹ́ gbèrè ẹ̀mọ́ tó mú ní àdókòmọ̀ yìí ẹ̀mọ́ náà tó mú dẹ́ àwòkòmọ̀ yìí na bá a ìgbẹ́kọ̀mọ̀ dawara pụrụ samet yire nyere dawara akwarakwa yire nyere wáyé kọ́wà kàwé ìyèrùká amìta jẹ́rìn àtàlà tí ìjọ yìí láta àdókẹrẹkọ́ àmàlì àìlẹ́kọ́ ẹgbìnà gọ̀rọ̀ náà rí àwọn ọ̀rẹ́ domurka يعني نعمل معنا كذا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم أقول يوم كم من ينادوا واو واو من يرام كان واو يعني إذا أقول كبلا كان يزلي كتير واعلموا أن الله يقول بين المرء وقلبه ابن القيم الجوزية inuwan alfawai doka oyin ka anu mun ka ka ore ka onu le na ka ni onu na ka ori ara o ka do muri ne ara fi we do muri na ko ko do kinyo ni ha ya ko ni mo le ga wannan ne to sharun ana ba na na ba non do ko ta ku fitnatan la àdó rẹ̀ mú na rẹ̀ ga ìjú àánà nà na kọ́ ẹgbẹ́ méjì báyìí ni ẹ̀rẹ̀ tẹ̀jẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ẹnikẹ́ náà ra ọ̀n àrùbáwọ̀ rẹ̀ ní ẹ̀kùtù wọ̀ ọ̀kúnbọ̀ ní ìgbé ọ̀nà bí ẹ̀rẹ̀ àkọ̀rẹ́ fún wọ́n ni ààrùn náà náà owó yìí ọ sẹ́ẹ̀lì inú rẹ̀ ti rọrọ̀ ọmọdé láti rọrọ̀ rẹ̀ mú ìpọ̀lọmọ̀ ọmọ mi bí mo ti kọ́ ìṣẹ̀ náà rà mí Gbẹ́mú ìyàmọ́ rẹ̀ náà náà ṣọ̀kú bá sì. Gbẹ́mú ìyàmọ́ وأطيعوا الله وأطيعوا رسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين ذلك ولا تنا آه، ما يعني وأطيعوا الله ونعبدوا ساعة ثمانين ساعة ثمانين wàlá tànáza o. àtúrò jíta ni à ń kata fòrò wájú ọkọ rẹ ọ̀tán ṣẹlẹ̀ dáàmù káwọ́ wàgàyé nínú lórí lórí lórí lórí lórí lórí

وجعلنا بعضكم على بعض فتنة حتى تسلمون ومن كما مليون عم كبتوا يا تا أقول هذا مسلم لا تفهمني إذن لكن إذا لم يعزم غير مسلم لكن وانا على دعوة واصبر إذن إذا هم وين يراو واصبر إذن إذا هم وين ولا يأخذ الآن من أولاد الثالث da wanda zama wurin da zuwa ini ka era ka do ne do tu ya wo goro what do o alga o ga ja san ta mun ka zan what do ya ni su ga ti go tuka ago so no àwọn ne na ju ko le

Àgbà wàzúrú iná láha máa ṣẹ̀bìrì. Ọ̀rọ̀ ìrìnkó, ẹgbẹ́ tọ́ ọ̀ràn, jọmọ́lá kàánà ní sílọ́tọ̀ Alimran. Aya ìtàkì 140, aya 140, 140 words. one forty nine mori kari ya yi walewi na manu in tuti olewi na kafaru ya rudekun ala akọbikun fatan kọlibu ọsirin ọmọdé kò yá àtọ àfẹrẹ náà ẹkẹ yìí káàkiri ni àtúrẹsẹ múlẹ àtúrẹrẹ ni tó àtọ àfẹrẹ náà ẹkẹ mú kábò rẹ múlẹ yìí ẹni bánaláàdáwé ni dẹbà ọmọdé makadé yìí ọ̀tàǹkọ́lùkù ọ̀tẹ̀lẹ́yìn jẹ́ mẹ́kọ́ ọ̀rọ̀ náà kí yọ̀ mí hàn ní. ìmáàmù abúdáwù alẹ́yìn rahmatullah hadith ọ̀rẹ́ inú sínú abúdáwù kọ́ńtò mùsùlùmá sẹ́lẹ̀ kí ẹ̀yẹ náà wọn náà rí fàtó. káàkiri kìkẹ́ náà Yanzu let them waka and me him. Because at the point in time, you can't reach him. Laka gwa wa bali Allah maulakum wa wa khailun nasirin. Wani kura, a kan nuna ko hukuma ga wani kafirci, in sun yau sabon ma'u da muri, kan muri a nan yau zauna na magun mara ran. Sannan kifin kulobin lalina

ana enyeghị ihu irenye ihu udo n'ihu na otu. njiku ọmawa ahụ na enya ọya atụwa ẹ̀rì ìra òbí ìtẹ̀mọ́sọ́wọ́sọ́ alìmí ọ̀dẹ̀dí kẹ́mẹ̀ àwọn ní mìlìkín rọ̀lìmí àìní anyị na-enyere àrùn náà ni lóbùrí kìtọ́ na káwọn ní kò wá ṣe tọ́ ohun tó wà mẹ́rin ní tó mẹ́rin kẹ́lú na

in tahussunahum bi idni ẹwọn náà kọ́ àmà ń sọ̀rọ̀ tó wà sí yìí kẹ́fìrí ní òun fi jì bí ìlú yẹn dọ́mọ rí yìí. hata wọ́n á gbọ́ gbọ́gbọ́ sẹ́wọ̀n ní hata ilẹ̀ àṣẹ́tún wọ́tà náà bá tó fìlà ámú wà fẹ́tù mi bá dé má àrọ́kùn má tó bú nígbàtí wọ́n láta náà gà rúhù tẹ̀sẹ̀lẹ̀. nọmọ tí tó náà wọn hata ilẹ̀ àṣẹ́tún tó náà wọn náà kó watanazatu duk na ma an kasa nufin amur in rai da zama ta amaniya amaniya ayyai kare ci na don a karuwa jiyar ayyai kuma ya kawo kasar wajen da kare yin a gobe ejo na nijar ejo ara da don a rai ci na wa kantum bẹ̀rẹ̀ ni ń dáàbì máa àrọ́kùn máa tòun fún àwọn mẹ́kùn anáàbọ̀ ni oníbí ìdí nìkan ọ̀rùn gúrò ká kókó rí dáadọ́ ọ̀rùn ní tí wọ́n kó àìmọ̀nàdà tẹ́gùn wa mẹ́júmẹ̀ntì ni ẹni ní kòkó lè kókó rí dìbò ní kò má ń mọ̀rí dìbò ní à iná náà ní kí ìlọ ثم صرفكم عنهم ليبتليكم أول ظهر كان بل غير كل وان ما غير كم جاء وان كفاندكم صرفكم عنهم أمر يقول كل وان لما رسك تواك دونني ليبتليكم قوة trial to me أما ولقد أفى عنكم an ka kayan na kamar na ka kayan sun da wala na wani wala kan asa hannu ku talaktaro na da jini yau kayan na wasu yi yawon na wani tun da kwajen dawo rami wallahu bi fadlin ala al-mu'minin kuma duk wani wannan dan kada ki tira sun yi so al-tamil ni ina yayi wannan idan ka mulki kai ya ayyuha man atii'u allaha والرسول ولا تنازعوا أتصلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين إذا دوم الكتاب ولقد صدقكم الله وعدا إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وأتيتم من بعد ما أراكم ما تحبون فاقوا ثم ترككم عنه ليبتليكم an walagajja li sunnati llahi tabdila e ya warani toni sunnu muri en malaika amuri akira ona leo mkata nike ila ina nzifira 94 it's okay ona aruki nana munaza wana Esa murieta, esa murieta yako na kituo ni kwa Azami suri. I'm kind of director 1980, 94 day morning, down brother program. Liyasaliyakum, you will return time. Mala àwọn ranaya. Anytime mo come to any victim, then there are many Jagaita, Munazaa, of Azan. Then at the passion must follow. Ah, no, no, no, no, because of this difference náà yàn ẹ yóò di college ní sọ́ọ̀bù àwọn yàrá náà na, kú wọn wọn nǹkan àbá ìṣe mú yà àgbẹ̀ tẹ́lẹ̀ tó yẹ fọ́fọ́ ti sọ́ọ̀bù yàtọ̀ kò fi náà tán láti fi bá náà alẹ́ yìí náà zọ́nà mú kún kọ́ àbá ìyẹn mú sí náà ìjẹ́ ọ̀rẹ́ sẹ́nu wa ọ̀nà ìṣẹ́nu náà ọ̀nà fáyọ̀tù náà yà pa owó. Ìrẹ́nà pàṣẹ ìgbàgbọ́.

dáadáa yà máa kẹtọ́ tó mẹ́rin ádáa máa kẹtọ́ tó rú ìjọ ní ẹgbẹ́ ìlà àkàtà ni lọ́rọ̀ yàtà ọ̀sọ̀ ọ̀rọ̀ mọ́là na ọ̀sẹ̀ náà yà bí ìkìlú ọ̀sẹ̀ náà kúrò ànùbí bẹ́ẹ̀ ilẹ̀ náà tẹ̀sí ìrẹ̀ wọn na nà ní máa kànífà dáa pànyákà bẹ̀ wọn nà ọ̀sẹ̀ àbùkù pọ̀sọ̀ ni wọn. àlékúrẹ́ mẹ́ àákẹ́kọ́ ní ọ̀nà tá ah, a máa ṣàájọ́ náà tó a máa ṣàájọ́ náà and all the part down to twenty minutes lack of knowledge when lack of knowledge yà báyìí ọ̀nà knowledge ẹ̀yìn wọn nìyẹn ọ̀nà ẹ̀yà ẹ̀yà máa ń kata ẹ̀yìn knowledge ẹ̀yà knowledge ẹ̀yà máa ń kata àìsàn ọ̀nà ẹ̀yìn knowledge ẹ̀yà máa ń kata. tẹ̀wọ́n náà ń yọ lẹ́jọ́ ní èdè yìí tẹ̀wọ́n náà ń yọ lẹ́jọ́ ní ya yìí. àgbàdo ń tó wùsùn lọ sọ́nà lọ́ka ìdáná yà hàn kata ẹ̀wọ̀n àbọ̀ da ọ̀dà sẹ́jà ìkọ̀wá ìkọ̀wá ìsìn mọ́ ọ̀rọ̀ ọ̀dọ̀ àbọ̀ ìdá hàn ya àwọn sọ́dọ̀ ka àbọ̀ ya kọ́ náà hàn kata tẹ̀ ọ̀wọ́n yìí ya ya ọjọ́ ọmọ ilẹ̀ àbáyé alani ìdáyà àǹkàtà it's very bad àwọn àǹkàtà àpẹẹrẹ ẹgbẹ́ àwọn àǹkàtà lọ́mọdé ti bọ́lá àtàfáṣọ bẹ̀rẹ̀ ló ti kórè ṣé ìfúnlọ́nà lókàtà iná àárọ̀

láàpá na ń ga tọ́nà gẹ́gẹ́ bí ẹjú ìjà ẹ̀ bá ìgbà àìlọ́gbà kẹ́ẹ̀mú náà ọdún sí láì tó láti ìgbà ṣàtìkù tó bá gbàgbọ́ ẹni ẹ̀rọ ìlú ọ̀dọ̀ yìí ló mú ìlànà kàrẹ́ ẹ̀yìn. ẹ̀wọ̀n náà tó dìrò àtàkà ìjà ìdúnà ka azaa akumamijihad takoke atiku ọgbàkanjọ ìní àtàtọwọ ìrẹsà ọrọ ètò ẹhẹn yà ìkàwé àtẹ ẹjọ àmàta kàbẹta sáyà rẹ dákòrò yìí atiku ẹgbòrò ọtí buhari ẹni ẹgbòrò yìí ní ọgbàkanjọ kọ́ ọkọ̀ ìmọ̀lá aláì ọgbàkanjọ ní na kò dàrí náà ọrụ. lásìkò náà ẹ̀kọ́ tá a lọ máa ń di ewu ẹ̀ ara abákanjọ́ ẹ̀ nà fúnṣọ́ náà ẹ̀ lọ máa ń di ewu. alukófúrú nílùú wàhídà kó ìfọ́nà sọmọlá ìlú àbúrẹ́ náà ọ̀rẹ́ àbẹ́ ẹ̀rọ سورة الحجرات سورة الحجرات ورع ها ọmọ yìí ṣùgbọ́n àwọn sáàdà ìkọ́sẹ̀ ṣúlọ náà ìṣúlọ náà ìkọ́nọ́gbọ̀n ti ọ̀gánáìwé al'umma iná ni ọmọ yìí discọ́sẹ̀ ẹ̀rọ leadership followership brotherhood so stability of any umma is dependent on àmọ̀ sí all the láti ṣe ní ìfẹ́ ìjọ́rọ̀ kanú kọ́rọ̀. ومن سبحانه وتعالى أوكا بسم الله الرحمن الرحيم أوكي يا أيها الذين آمنوا ما يوم الله كافر لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم ومن ما يوم الله كافر أشوف هذا بدون ما يوم bí ọlọ́wọ́ ẹgbẹ̀rún nìkan àwọn ọmọ orí yìí subhana ahun lọ́rẹ̀ rẹ̀ wọ́n kama ake ita ma ke mutafsir Qur'an wani ni usulan oka al-ibratu li umumin nan la bi khususu lahu lẹ́yìn ní tó Qur'an àbí lẹ́yìn ní ìkẹ̀rẹ̀ tó wọn ni àti ìsànmọ́lá àrànà anájàrọ̀ àwọn àtẹ́sẹ́mẹ́lẹ̀ àbíjọ́nà láàbí ìrùsọ́tò láwù ẹ̀rùsọ́nà pàtíkúlá omori omori ẹ̀yìn máa ọ̀ bẹ́ẹ̀dé kìtà ọ̀ṣọ́lù bí náà àfẹ́ ìwọ́ta إذا سألوا إيه أو لا وضع دي دي هناك أقول لهم كتاب وسنة ثم الكلاء علينا من معنا هناك له لا ترفعوا أصواتكم فوق صوت النبي أقول لهم سواء مستقر أقول لهم النبي أقول لهم أنك تقول لهم أقول لهم ولا تظهر له بالقول كجهر بعضكم لبعض أثر ينتم يا كلام ينتم من شيء يقول يقول يقول أكره أنا كأني هنا أبغى فأكره ينتم يا يا بيتي تقبلني a na-agụzi ntụihe akara ihe eji eto ntụgburi anyị ya kó èso ti àbámi ìròmí yìí nana yìí ọ̀nà máa bá kàrà láwọn adé. káàbọ̀ àǹtá àbátọ̀ ànàlékún ndị tún lọ ya ó kọ́ra ìrọ́mí yìí ẹ̀rọ ìṣe لو إن الذين يقولون الصلاة عند رسول الله لو ترمي فيكم يجيهود مني أولئك الذين امتحن الله قلوبهم للتقوى أنا رأيت أبوي على في تقوى أما يوم الجماعين قطع دجن لهم مغفرة إن نوع من أجر وأجر عظيم أتتوجه نادر ثم ركع أبوكر

وعدل عظيم ومريد أن أنا أجيب له شكشف من غني إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون بنقول عقل ما يتكا أي لما ريت أي محمد غني زي ما لي أراك ومريد أكثرهم لا يعقلون أرى يعني أن هي بروبلم جامورالتي أما لا يعلمون لا يعقلون

ثم الولادين أكثرهم لاكلون وملك لهم إلا دعوات بأمرالي إن هي أنا عجاه تلك الناس يتوعى أنا عمي جوابي والله غفور رحيم هناك كما نك أنا عجا ولا بدا أمري أجي ولا بنبا أصلا ثم الإسلام لا بداره leadership, followership, relationship oyoko da shi muri da biyar da wannan muna aman ya kwango domin sakon abu sai ko da yake na kan lida on the side the follower cuz leadership follows to leadership problem la or tawaj naka other problem from the plan na ragon Leadership scholarship relationship on problem àti gómìnà sanakọ́n sáàmì alàmọ́ àti àwọn ọmọ báyìí problem ní ìdàmọ́ ọ̀nà. So, lọ́ọ̀rọ̀ tech, leadership scholarship relationship tẹ́rọ ya, all right, all right. Leader is who is there, asal kam ka agam na kuma na ma alan ka ida su kula su gona su gol nan asan wata ida su kula su gona su gol nan ka ka the leader should be able to take a decision as fast as possible or calamity no occur أقول مريا كأي جديدة ده حديث أنتم تروح أنتم عيرا رأيان فبما رحمة من الله جئت له أقول كلنا مغنبي كم رحمة للعالمين أقول أنا مريا هذا أنا كوارا إيه يكون مريا مني ولو كنت أصلا قليل القلب لغدر من عارك ọmọ ètò wọn náà sáà lọ́kọ́ mú ní kíá wọn náà wọn náà máa yà wọ na hẹ àn mú ní yẹn náà sáà tó fi mọ́ ọ́dì nìkú lọ́rọ̀ ohun tó mú ní wọ́n tọ́kù láàmù kuma washawirin bil'amur kuma yi dini si ki consultation ne an yi yin zuwa da yi na wabayin ne amma tsaye da azanta zuwa ala je on one a tawakal alamai ku kusa ana wani problem Ibi da ka ta oke, ne kuma mìíràn náà, ẹwẹ́ ewe ewe ewe. Vai, calma, calma, calma, calma, calma. Anyị ọrụ otu yi ọ na-awada ụdị. Ọ na-awụ agba ndọka. Dịafọ, ịnweta e ban na ịmadị kọntrọlị ru dọkan. Dọkan nọ n'ọsị average of ọnụ ka, the average of ọtí mo sọ̀rọ̀ sọ́lẹ̀ wọ́n rí ní ìdíjì náà nìkan àti ọ̀nà kẹrìnmọ̀ nínú àti bíṣbíṣ àhàtà ní ìbìlára kàtí ọ̀ ọtí mo nílò ká ánú gínẹ́tì ànájà rẹ̀ àni wọ́n nọ bátùláyìn battle of azar ìrẹ̀kọ́ rẹ̀ náà ká àbí ọ́ọ́ ìṣẹ́ ìṣẹ́ kúrò rẹ̀ jẹ́ yìí mùnáàbí tí wọ́n náà jẹ́ yìí ìyàwó tí wọ́n náà mushiriki allagani kanu mẹ́ta tánú yóò máa nàgbọ́ra a ti ní àbájú méjì ìwé ẹ̀fẹ́ ni salman al-farisi radiyallahu anhu daga an tó múlì ní kama ya ya hayi ọmọ ìkó tó ọyún ní múlì ẹ̀fẹ́ ọ̀n kama ni ok ọ̀nà ní pinna ẹ̀ pinna náà àti àgbàtọ́ ní ìyí ẹ̀yìn ní tó múlì ká wani máa tó lọ́sọ̀ náà nù. wọ́n tún bó sọ̀rọ̀ àwọn ní ẹgbẹ́ kò ní à sí látàrí mẹ́tẹ̀rin

akụta pe omerike na-ekuru ọrụ so ọmọdé wọn àwọn tààlà pẹ̀lú ní ìṣẹ́ leadership ọ̀dọ́mìdí ọ̀nàrà aláàkáàkà the next matter دوما الحياة ولين من معنا قدو إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين أمريكا معنا قدو إذن فاسقين أنا لو مريني إذن رسول من يموتون فتبينوا فعلوا فيه dry wood dị dry ereran ka an tusudu koman da jihala agoka wani wani kun kasa to ya gwanyenye a tuzu wani ma ba su na bini duwa ba nuna ya kasu ma yayin yawon da mukarar mai ana ta gwana shi ne biyar za su shi ẹ́n eh? awọ̀rọ̀rọ̀ mẹ́rin jù láwọ̀ lẹ́tọ̀ yìí ìtẹ̀mọ́lẹ̀ mẹ́ta ta ń gbá kò sáré tó jù náà báyìí ẹjọ́ náà yóò rí mi sáré sí yẹn náà yẹn yóò ṣe ń bù láwọ̀ sẹ́yìn ti háwà alẹ́ ìrọ̀ wọn tó láà ẹni tẹ̀sí ìlànà àgbà tó fi tẹ̀sí akíkéré náà nìyí ẹ̀rọ ẹ̀ má kà kọ̀ǹfàm ẹ̀rọ ìrọ̀ ẹ̀rọ

àlọ́tíwánà ṣe ń mọ̀ ya yàlàwà tó kọ́kà wáyé kàkà kọ̀ yóò nílò tó wáyé ọ̀nà bẹ̀rẹ̀ kan bẹ́ẹ̀ tí wọ́n ti lọ́wọ́ ká ọ̀n fún ọdún wa kọ̀ǹpán na ní ìlú ọ̀nà lan a wani wata wani wakata a zuwa duro suka ma tsaro ka nan a wani nan za su ci za a rage wata wuri kun mutu a yana da kukun mai rawa an nabikum rasulullah yan ne ka an yan hidi na kana no annabi na kana ne hidi kan hadisan ay na kana rawo la yusilukum bi kathirin min al-amr la antum antum na ana ta kai in oh. ya raro in kasa na ya ki واعلموا أن فيكم رسول الله لا يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبيب إليكم ولكن ترى أمرك أنا ملك أريد الإيمان هذا هو ومن يقول هذه أنواع وطا أما كذا ومن بكا ومن وكان من يقول مدى ومثلنا وكتاولا ومن يقول مدى وان وزينه في قلوبكم دبر معين كناياهم وكرع إليكم الكفر والفسوق والنسيان دبر مكوهيتا من من مكانيه الآن من كافر كلمة فاسق كم كلمة حتي إيران أولئك هم الراشدون أولا أن أنا أنا أنا أنا أنا أنا أنا wallahu alimun hakim umri ka zama ban yau da abin wala umri na ona ya ruga dan abi yuga mu wẹ́rẹ́ ni ọmọ yàrá àjọ àtìsáyìn ìdẹ́jú fílò àti ìdẹ́dọ̀jú kó ìdẹ́nà mú ní àrínà náà a náà ta ọ̀rẹ́ ní ìpùdí ana rẹ̀ náà ta ní àbẹ́jọ àrà ní ẹni kàtàlà ní àbẹ́jọ àyà àbẹ́jọ ti jẹ́ ana tàbátà rẹ̀ ẹni rẹ̀ kìrọ̀ ah, náà rẹ̀ information management ọ̀yọ̀kọ́ imitọ̀rì information Uh, the next problem now is information management. Ada di sini ada mani, mani di kondisi. Apa nama kau tahu? Apa nama kalau hamba? Ya ada mani di kondisi. Lah ada mani jan. Dah kau. Ewe yuri destroy mana watan? Eh? Ada kalau aku amani ni. Tentang eh? nak kalau eh? Onye. Oh,

إلى الإفك حديث الإفك إلى الناس ويسمى بكوائسة وممكن نعقولي أنتم منين حديث الإفك حديث الناس وقل لك من سعيد بغاري أقام دلوقتي هي سعر ربعني مدينة عوض عن الحضرة although the house or after uh, okay unto money kai ave ane hazra giyan de de kit giyan ana ni to mojon ka ene yan ye hazra odo ben da ne question da ki ji yale ba ko no le pronon na to buri ya to ma Amurka na karin su sai shafi wani. Ana nan, za ka, wannan na mata wuri da ka da zama. Idan mura su zai sana'a ba, Amurka ya yana bai. An? Amurka inna lalazina ja'u bil jikki usbatun minkum. Amurka yana jin bai jana bai, ita mai yana kanan domin amma wani kuma eh, sun da yi to ne la ta sabo ko sharrun lakum bal huwa khairun lakum a duk wani kare da ku to ya ga an ka sai na na ga da ba ya kun nan ki ka kuma wata na a ni ne da mu ne aka aka ma ba ta ran da an ina ran da ni an ga yana ƙaro èyí tó ti gbé àmì ẹ̀rọ àtẹ láti tó ti kọ́mù jẹ́ ní kúrò àrí ìkú ẹjọ́ ìfẹ́ máa dúnú tó wọ̀ yìí ẹ̀hìn náà ọdún máa láàyẹ àdéhùn ẹ̀nìkà ẹ̀nìkà àmúlò àwọn ọ̀gá yẹ ká ètú sọ́rọ̀ ní a àdáwùjẹ náà pẹ̀lú. àbúrò ẹ̀ wọ́n ń bá ìfẹ́ fún ìyẹ̀wé ọ̀rún ìkàmẹ́rà rẹ̀ àlif àìkọ́ àníṣọ́ àbá mẹ́rẹ̀ èyí tó mọ́dé ẹ̀rọ rà na ọmọrà kan wọ́n rí ká lẹ́mìí ayé wọ́n rí lápá wọn àmọ́ ọmọ àgbàwà ọ̀nà ìlú tó rú tó dọ́ báà spẹ́ẹ̀dánù ẹ̀rọ ìdúmọ̀ kan لا هو ده وقع عايز وقع ده تقبض تقبض إلى من أبوك على تقبض عايز وقع أبوك على تقبض تقبض ها ها لأن ما يقوى تعرفون يعني يا عجبت معنا على غير يعني هو ما أقول غير يعني هو ló na mú àwọn ọrụ kàwọ́ yìí ọlọ́run ló kàá ìdúná rẹ̀ ọlọ́run ló kàá ìdúná rẹ̀ ààrẹ àdúró ti nìyí ẹ́n ọmọ ìwọ̀n tó ọlọ́yà iná kọ̀ọ̀rọ̀ àmì ẹ̀yìn akọ́ ìjọ bẹ̀rẹ̀ ká ọmọ ìwọ̀n tó lójú bẹ̀rẹ̀ dáìjọ́ ọkà àdúrà ká tó ní ìnàlẹ̀ أسبة منكم أخذ أسبة من حضرة أو أسبة من عرف أسبة أقول من أنه كتاكا فأكل من أمان إنهم يزبطون أن أفرازوا إن الذين يرمون المصنات المؤمنات لعنوا في الدنيا يوم أمين دولوا من العمى يا عم أمام هذا amani sallam da ya zuku zai ya adresa da kitabu sunan da tuna tsoro isna kuma haɓa amaran da a wajen yana da nan da rake ne eh a wata adres aza wani alina tabo in majiyu da yayi wa haka da ya kawo na wani a kan kawo na wani Now, I'm not a good man. That I have to clear clarify myself. No, man, no. I don't know what's in that. I don't know, man. You couldn't fit in your one. I don't know what I'm saying. Then I didn't come and fit in your one. Then I'm not in it. Then it's a better for all. I'm not with ada ya ni because common hot of success in ka ikun na ya na mi information ni wa mi ba ba do yo na ba ka e o wa ni ni hatta ila ta dutu wa tamaza ala ho da mani hatta المنازعة والتفاشل إنه لن لن تكون نمون الجالس another adult. So those related crap, I say, try to remember that problem, thank you, Kajaki. He will Kajaki, you know, so the problem, not that organ. Agar anda ni, information management, eh, dia dia cara, ini apa ini? Apa betul information kan? Apa? Saya ada lah. فتبين إيه إيه لكن ما عقله جواب سلم أنا مثل الآن فتبين أن كل أن بأمر أنا أنا كلا أكون تجزع في فاسق الله أنا ما ينكر أنا أه وين أتبين ده ما هو فاسق أنا مرن dama ni kaanga kuma na mudi ho nan atuko o ku kuma ho nan ya re ko do bela ma ba so re an then agoro mo ya re ya ko da ge wa be wa do ka so bi kemu andre ka ke ho ki to ma ni ka ayo na ka na ko ba ba kitna da ga na won ila me yon ko So the second batch of information yani at an information yani is that the or information management. And yeah, I'm now. And yeah, now now is crisis management. Allah subhanahu wa ta'ala ذكر وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتل التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فاتوا بينهما بالعدل واقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فعدوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون نقول لك غالبا قال يا عم من ذكرى يقول لك يجي kake ra alkalmawa ajiyar ina na kyau da yau dabbati ba su bai na umar mai tafi na na ira wai su kawo zaura ra ajiyar da na yau kuma a so wa kaidai wadda kan wani ran na kana na ira láti wọ́n ìka mọ̀ النذر إن بقت إهداهما على الأخرى لم تتركوا شخصين إلا جودة تاتي هذا كان إن هي كاليبيا على من أيضا إن هي كاليبيا يقتلون ذلك لما اتفاقات الذي تغذي حتى تفيئ إلى أمر الله

anza equity and justice ẹ̀rọ kó pàtí ló bìlẹ̀ náírà ẹgbẹ̀ẹ̀bẹ̀ ẹgbẹ̀ẹ̀bẹ̀ ẹ̀ẹ́n nínú bá a lè rí pé mọ̀kìtìtìn ọmọrí kò lọ sí yára náà kẹ́ ẹgbẹ̀ẹ̀bẹ̀ ká ìsẹ́mẹ̀ ìnáma mọ̀kìnínú náà ẹ̀kọ́ ká àwọn èrè àrùn náà kẹ́ ẹ̀dọ́ ẹ̀kọ́ They are brothers. Omuni are brothers in the Quran. They are what? Ikhwa. Say Ikhwa. Brothers. تعصوا بين أخويكم أقولوا يؤذن إنا كان إن يراني واتقوا الله لغم مريني لعلكم ترعبون هو مريا ما Now, crisis management. America women because then women take sides.